إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد آه، أدعو قسم ولو وضع atọrọ ìkẹ́ àti àfọlátò fún anábì wa muhammad gba àwọn ará ilé anábì àwọn sọ̀hábà rẹ̀ gbẹ̀ni tí ó ń tẹ̀lé ìlànà anábì sallallahu alayhi wa sallam adalọ́hun kó fi ìkẹ́ tí atọrọ yìí kó fi kárí wọn. wàá tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí òun ní ni ramadan ó pé mẹ́ẹ̀ẹ́dógún so kọ́lọ́kọ́mọ́ṣà àti èyí tó kù náà ní ìrọ̀rùn fún wa. náà àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ti òní àwọn ah, náà ni aláàjì wa bọ́lá sọ̀rùmí so wọ́n ní kí ó máa jẹ́ pé ah, ìwáládá àti ẹ̀san fún àwọn bàbá wa aláàjì wa ibrahim magaji sọ̀rùmí àti aláàjì wa aliyu salami rocks sọ̀rùmí àti ah, aláàjì wa khidir alibé sọ̀rùmí àti mama wọn. Mama wọn ìyáálé ọba sàrùmí kò kí ládàá tí ó níyì kọ́ wọn bá gbogbo àwọn tí a kà yìí sọ̀rọ̀ àjìbọ́lá náà kọ́lọ́n kò ṣe àlékún dáadáa fún àwọn náà. nam ní ìní ọ̀rọ̀ tí mo ń bá lọ àwọn náà ni a tún máa bá lọ ní ìní àwọn amradul qulub àwọn àìsàn tí ó máa ń ṣe ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn tó ṣe pé àwọn àìsàn yìí tó bá ti di pé ó gẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ a hmm, ma kó báyàn yóò kó báyàn kò gẹ́gẹ́ bí àwọn àìsàn ara bó ṣe máa ń kó báyàn tí ìbá yìí ti ṣàmójútó rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àìsàn ọkàn tí à ń pe wa yìí ó ní pé yóò kó bá ìgbàgbọ́ a ìfẹ́ ayé ìfẹ́ ayé ẹ̀rí tábà ń sọ pé ìfẹ́ ayé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí olúwa bá dá sílẹ̀ ayé wọn náà ni yóò nífẹ̀ẹ́ ayé so àmọ́ bá a ṣe ń sọ pé nínífẹ̀ẹ́ ayé ìkànnì tó ṣe pé wọn ò kì í ṣe láìfí àwọn kan tó ṣe pé láìfí ni òun ṣe rí àdámọ́mọ ẹ̀dẹ́ wọn náà ni kọ́mọ èèyàn nífẹ̀ẹ́ àwọn ntí ń jẹ́ kókó nífẹ̀ẹ́ àwọn nǹkan adùn ayé nǹkan mìíràn nífẹ̀ẹ́ rẹ̀ olúwa bá sọ pé a'udhu billahi minash shaitani rajim olúwa ní zuyina linnasi hubbu shahawati minan nisa والقناطر المقنطرة والذهب من من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا wallahu indahu husnul ma'abah olúwa bá ní zuyina linnas aṣílọ́sọ fọmọ èdè nìyẹn ẹni pé ó máa ń wu ọmọ ènìyàn ọ̀ṣọ́ ni máa ń jẹ́ fọmọ ènìyàn hubbu shahawat ìnífẹ̀ẹ́ adùn minan nisa lára obìnrin ẹni pọ́mọ ènìyàn máa ń nífẹ̀ẹ́ obìnrin ẹ̀rí ọkùnrin náà òun ló nífẹ̀ẹ́ ọkùnrin láti lọ́kọ hmm, ara pàǹṣáyé náà ni ah, hubbu shahawat minan nisa'i wilbanin ọmọ ènìyàn nífẹ̀ẹ́ àwọn ọmọ pé nínà fẹ́ bímọ jẹ́ pé arapa ń ṣàyí náà ní ká bímọ wilqanatir almuqantara ọmọ ènìyàn fẹ́ ní àwọn pẹpẹ ọrọ̀ yẹn ni pé àwọn nǹkan ọrọ̀ tí yóò fẹ́ máa kójọ alqanatir almuqantara ti min adh-dhahabi wal-fidda àwọn owó gold àtàwọn owó silver yẹn ni pé náírà dọ́là ọmọ ènìyàn fẹ́ máa kójọ wòlùkọ́ìlì mùsàwọ́nà ọmọ ènìyàn fẹ́ ní àwọn ẹṣin tó rẹwà yẹn ni pé àwọn mọ́tò tó dá ọmọ ènìyàn fẹ́ máa lò wọ́n àná àmọ́ ọmọ ènìyàn fẹ́ ní àwọn dábàá pé mo ní ẹṣin mo ní àwọn ewúrẹ́ mo ní ẹdìẹ mo ní àwọn nǹkan tó jẹ́ àwọn domestic animals so àwọn nǹkan tó máa ń wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n àná àmọ́ wọ́n kúrò máa ń wọ ọmọ ènìyàn kó ní oko wọ́n ní oko rẹ̀ dà èmi ni mo ní oko yìí ẹ̀rí kan yóò tún ní mo ní fáàmù mo ní fáàmù so alḥarf olúwa ni ẹ̀ dhalika mata'u al-hayati ad-dunya gbogbo nǹkan tá a kà yìí ní tí yẹn máa fi ń ṣàdùn yẹn máa fi ń gbádùn nílé ayé ni ọlọ́run wa ni wallahu indahu husnul mahab àmì mi ọlọ́run tó dáa ní yẹn máa ń bá ọ̀dọ̀ mi lọ́wọ́ yẹn ni kí alkiyama. alkiyama náà ni ọyọkọ mi ènìyàn kó mójútó tábà ń sọ nípa kí wọn fẹ́ràn ayé so òun náà ni kí wọn fẹ́ràn ayé kí so sẹ́sì rí adùn ayé yìí tí wọn bá ti tó bá ti ń jòkó sínú ẹ̀mí yẹn jù òun là ń sọ pé kí wà pọ̀ kékeré náà là ń sọ pé òun ìyàní yóò ẹ́fẹ́tò ẹ́fẹ́rì irúfẹ́ yẹn máa ń lápá tí yóò lápá wà yẹ̀sẹ̀kìdìmọ̀ wa ṣètọ́n ṣètọ́n mọ́ wá ń lò láti ṣe kíkẹ́ ni láti ju omi èèyàn sínú takute rẹ̀ tó dẹ̀ ẹ̀rẹ̀ ṣètọ́n ó ń dẹ takute fáwọn ọmọ ènìyàn kí mo fẹ́ kí takute mi kó mú yín lẹ́sẹ̀ tó tí ó fi padà mú yàn sínú ìbínú ọlọ́wọ̀n ọba so àmọ́ ara àwọn ọ̀nà rẹ̀ tó máa ń lò òun náà ni kó fi ìfẹ́ ayé sínú ẹ̀ fi sínú ọkàn yàn pé pé ayé lèyàn mọ̀ wá lékì ló mọ̀ lékì lọ́sàn-án lóru rẹ̀ ayé lèyàn mọ̀ wá káàkiri ẹ̀rẹ̀ ọlọ́run bá ní fàmọ̀nsóṣìṣì ànínáàrí ọ̀hún lè filẹ̀ jannata faqad faz ọmọ àlàyàtò dúníyà ilà mẹ́ta ìlúgòrò olúwa ní ẹni tó bá máa irú ènìyàn ló máa jèrè o ìwà wa ní ṣe rí ìsẹ̀mí ayé yìí kò jámọ́ nǹkan kan tí bá ṣe mata'ul ghurur ìsẹ̀mí ẹ̀tànjẹ lásán ní ìsẹ̀mí ayé ìtànjẹ ni so ilé ayé yìí ilé ẹ̀tàn ni so yóò yọ ọmọ ẹ̀dẹ́ nìyàn ẹni tó ẹkún náà bá ti dé àwọn stages kan yóò yẹ pé ẹ̀tàn ní ayé yìí there nothing there kẹ ẹ̀tàn ní kí gbogbo ẹ̀ pátápátá ẹ̀tàn ni so òun náà ni pé ọmọ ẹ̀dẹ́ nìyàn ó gbọ́dọ̀ pé níbo ló yẹ kó òun wá ìṣẹ̀mí ayé sí ìwú ni ò yẹ kó òun wá nínú ìṣẹ̀mí ayé ẹ mọ bọ́lá tó ń júwe ayé fún wa ọlọ́run bá ní ẹ̀ṣẹ́ rere ayé yìí kèké ṣe nǹkan tẹ́ gbọ́dọ̀ dì tẹ́ gbọ́dọ̀ wá fẹ́ràn rẹ̀ tẹ́ máa bá lọ láéláé wọ́n ní wàá mẹ́tẹ́ni òun lẹ́bàá kú òun ní àfàìrí àfàìlọ́ ló wà ní wàá mẹ́lẹ̀ hayatu dunya illa la'ibun wa lahun. وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون إرين سورة الأنعام آية 32 Olúwa ní ṣé ẹ mọ̀ pé malhayatu dunya pé ìsinmi ayé yóò jámọ́ nǹkan kan ni kò jẹ́ nǹkan kan ju illa la'ibun just then pé yẹn kàn ń ṣeré lásán ni walahwun bí ẹ eré táwọn àgbàlagbà máa ń ṣe ni eré ọmọdé eré àgbàlagbà náà nílé ayé yìí sọ̀rọ̀ pé tọ́mìyàn báyìí ṣeré ṣeré ṣeré yọ̀padà pa eré tì náà ni yóò pẹ̀lẹ́ tì ní olúwa wọn ni wàlá dárò àkírọ̀ tí wàá rí ilé alkiyama yẹni pé alkiyama khayrun lil ladhina yattaqun tó bá ní ibo ní ilé gbẹ̀yìn òun ni alìjánà ní ìjọba wọn alìjánà yẹn khayrun lil ladhina yattaqun òun ló dáa fún àwọn tó bá bẹ̀rù ọlọ́wọ́ bá àfàlà ta'qilun olúwa níṣẹ́ ẹ̀rọ ronú ẹ̀rọ ronú ni wo àwọn tó ti lólé ayé yìí tán padà sílẹ̀ wọ́n kọ́lé lánlá wọ́n padà pàtì ẹ̀rẹ̀ wọ́n ní àwọn ẹrú lọ rẹ́kẹ́tẹ́ wọ́n láwọn ọmọdé rẹ́kẹ́tẹ́ wọ́n ní àwọn mọ́tò lánlá wọ́n ní ọlá àtọ́lá gbogbo ẹ̀ náà padà pàtì àtọ́wọ́ mọ́ wọn pa wọ́n tì ìyàwó wọn pa wọ́n tì tó ló yẹ kí òfin mọ̀ pé n ti ń jẹ́ ẹ̀tàn náà tó bá ní ẹ̀tàn ó ní nǹkan tí ò lè gbé ọwọ́ yẹn lọ títí kò lè gbé ọ̀rẹ́ lọ láéláé so ẹ̀tàn lánlá ni ilé ayé so ọlọ́wọ́n ọba azza wa jal so ó ń ṣe àwọn àlàyé oríṣiríṣi fún wa pé síbò náà lọ dà á ah, òun ló dá lé ayé òun náà ni wọ́n ń ròyìn ilé ayé fún wa báyìí pé kì í ṣe nǹkan tí ẹ lè diwọ́ mọ́ tẹ́ni pé òun lẹ́ẹ̀ máa bá lọ so ọlọ́wọ́n ọba tó dá òun náà ní ń ṣàlàyé fún wa wọ́n wá ń ṣọ́ wa lára pé ẹ ṣọ́ra yín fún ayé yìí ẹ ṣọ́ra yín fún ayé pé ẹ má wá ayé kìí so kọ́dà ibùn lára àwọn ènìyàn tọ́lọ́mọ fi ń fi àbùkù kan àwọn kèfèrí tí bá ń ròyìn wọn pé èèyàn bú làwọn kìnìún yìí wípé ẹ̀yin kèfèrí ẹni tó délé ayé tí ò sùn lọ́run so ọ̀rọ̀ àtọ́lọ́mọ fi ń ròyìn wọn òun náà ni pé wọ́n fẹ́ràn ayé yìí náà ni pé mùsùlùmí tó wáyé kó bá ti wá nífẹ̀ẹ́ ayé yìí ju àlùkìyàmà lọ hmm, àdánwò bẹ́ẹ̀ nìyẹn o àwọn Suratul Nahl olúwa ní zálìkà bí annahum istahabbu al ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين لواني شيرين كتون شلي هنا نكي أوان كفيري استحبوا الحياة الدنيا والنفيايي على الآخرة جو القيامة ولو ẹ̀rẹ̀ ẹni tó bá ti wà ní irú nǹkan báyìí yẹn àìsàn ti ń ṣe ọkàn ọkàn rẹ̀ tó pé ọkàn rẹ̀ ìṣe ayé ló kún síbẹ̀ kò tí ọ̀ràn tí alkiyama àìsàn tí ń ṣe ẹ̀mí yẹn ọlọ́run wa ni wàá nà lọ́wọ́ aláyé àdé kọ́mẹ́lì kàfìrì náà ọlọ́run sì ní fọ́ọ̀nà mẹ́rin tó bá jẹ kó bá ti ya kẹfìrí sọlọ́run tí bọ́lọ́run sọ fún ọ pé àní bí ilé ayé ìṣèrí lélẹ́yìí àní ẹ má gbára lé bẹ́ẹ̀ mọ́kàn sí pé kẹ́ ẹ wá síbẹ̀ lásán kẹ́kàn wá ṣe nǹkan kan Allahu ilé kànyányán ibi tá gbé yányán tọ́lọ́ ní káwá ṣe ń lé ayé nìyẹn ẹni tó bá ti wá sọ ayé ìdí pé dé ń pé òun ti dé ibi tó ń lọ yányán ẹnìyẹn ó ti di aláìsàn lẹ́mìí ẹ̀rí ọlọ́run tó ní alladhina yastahibbuna al-hayata ad-dunya ala bákan náà wa yasudduna an sabilillah wa yabghuna 'iwajan ulaika fi dhalalin ba'idin ẹ̀rí ọlọ́run bá ní ṣe tó ṣe pé yẹtọ̀ ṣùgbọ́n aláhàyàtẹ̀ dúnìyà àlàáfíà wọ́n fẹ́ràn ayé wọ́n fẹ́ràn tẹ̀mí ayé yìí ju alkiyama wọn lọ yẹn kí wọ́n gbàgbé alkiyama wọ́n yẹ sọ̀dúnà ń sabilillah ṣẹ́bi wọ́n wà máa dí àwọn èèyàn láti láti ṣẹ̀sìn ọlọ́run táwọn bá rí ẹni tó fẹ́ ṣẹ̀sìn ọlọ́run wọ́n máa dí lọ́nà ni wọ́n ní ọ̀yọ̀bùgúnà ìwàjàn wọ́n mọ̀ wá wá ayé kí ní gbogbo ọ̀nà kọ́nà ló wá ní ẹ̀hùlá ìkẹfẹ́ bọ̀lá lẹ́nu mọ̀bẹ̀ báyìí lọ́lá àwọn tó bá ti rí báyìí wọ́n ti wà nínú àánú tó jìnnà wọ́n tó bá ṣe pé ayé náà ló sàn wá kiri alìkìyàmọ́ kànyà so ìyẹn ti ah ìyẹn ti sọnù yìí ìsọnù yẹn ti jìn tí wàá pín yẹn sọnù ó rẹ tó lówó rẹ kẹtẹ Allahu tó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lérí owó ó kó dúkìá jọ ìjọ kan báyìí yóò sì lé ẹ̀mí yóò sì jábọ́ lára rẹ̀ yóò kú ẹ wá rí àwọn tí wọ́n mọ̀ bàtí ń ṣe wàhálà rẹ̀ àwọn ọmọ akọ̀ǹtò rẹ̀ wọ́n yẹ kí yẹn kó yí yẹn pé ah, ilé ẹ̀tàn ní kíní ìlú tán àwọn mọ́tò rẹ̀ kàǹkà kàǹkà tó yẹ pé ò lè gbé fẹ́ni kankan kó jòkó lé bẹ́ẹ̀ kọ́ wọ̀ ọ́ yóò dín táwọn yẹn mọ̀ káàkiri ní lásán tó wọn tó wọn gbé kì òrì kò jẹ́ tiẹ̀ mọ́ wọ́n á ti wọ̀ mọ́ àwọn ilé rẹ̀ láńlá tó kọ́ kalẹ̀ àwọn rúùmù rẹ̀ àwọn pásítọ́mù rúùmù rẹ̀ سري سري سري سري sí تحول عن قريب من قصور musakhrafatin إلى بيت التراب ويسلم فيه محجورا وحيدا أحاط به شهوب الاغتراب عفوا الزهد ولن تحول عن قريب ويقول لا يفاي تاني بعد بولا عليه فين توميك tọ́wọ́ wù tán ni pé ha ó ti kú ó tún ní ẹ lọ lè ń pe àwọn lọ ẹ lọ pa àwọn dókítà ẹjí kan tẹ́kìtì ẹjí kan wò ṣó ti ṣó ti kú náà ni àwọn dókítà òde òní ó ti gbé fọ̀ òní ó ti tó ẹlẹ́rú ti mẹ́rù rẹ̀ ẹlẹ́rú mẹ́rù rẹ̀ báyìí ó di kan gbé ọkú ònù ankari ibìn kò ní pẹ́ ó gbé ọkú mi ń kó níbi àwọn ilé ààfin hmm, àwọn yàrá ńláńlá tó kọ́ wọ́n gbé ọkú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní ẹjẹ́ ká wá bí tátìlọ lè wẹ̀ ẹ̀hún tátìlọ yẹ lọ́wọ́ ọ̀nà tá fi fi aṣọ sí láà ní kò sóòrè látòrí bẹ́ẹ̀dì rẹ̀ ìlà mùsàkọ́lọ́fẹ̀tìn àwọn ilé tó ti ṣe lọ́ṣọ́ tó ṣe ní àwọn ọ̀ṣọ́ ńláńláńlá ti bá rí àwọn máa bú kọ́lẹ̀ lómi lè fẹ́ o lè máa fi góòdì kọ́lé níbi tí ayé yìí tó pàtàkì sí táyé yìí jọ lójú competition ayé ní ọmọ àṣẹ musakharafatin ila bayti turabi wọ́n wá gbé lọ sílé yẹ̀pẹ̀ ilé yẹ̀pẹ̀ inú sàárè pé láàrin hours few hours náà ni wọ́n sáré ni wọ́n kọ́ tán nìsín wọ́n yóò sílámù fíìhì ó ju ọtí bẹ́ẹ̀ mahajuran wahidan ní wọ́n ni kan ṣoṣo everybody wọ́n yàn olódi wọ́n pa ọtí wọ́n ju ọtí bẹ́ẹ̀ hmm, kò sí nǹkan tó fẹ́ ṣe àhátọ́ bíi sòṣùbìl ẹgbẹ̀tì ọ̀ráàbì àwọn oríṣiríṣi àwọn àlejò àwọn ọmọ wa dé wọn àdébá onítọ̀hún ọmọ wa débá ọmọ wa débá la ilaha illallah la ilaha illallah àwọn àlejò oríṣiríṣi àwọn màláíkà ọmọ wa bí níbi rẹ̀ ẹ̀rí so ó yẹ kọ́ mẹ́lẹ́nìyàn kó ra mú ayé yìí fi ayé yìí kó ra mọ́ níwọ̀n lẹ́mìí rẹ̀ ẹ̀rí الإمام ابن القيم عليه رحمة الله قطان سلطان داسل رأيه وني الدنيا ونشري بأيه فخ ولا يجب تقتني والجائل بأول نظرة يقع ẹ̀rí ẹni tó bá jẹ́ aláìmọ̀ kan àkọ́kọ́ chance tó bá rí báyìí náà ni ó bọ́ síbẹ̀ yóò dàkútẹ́ yóò mú ní ẹ̀ṣẹ̀ ni dàkútẹ́ yóò mú ní ẹ̀ṣẹ̀ ni wa amma al-aqil àmì tó bá nílà káyì almuttaqi tó bẹ̀rù ọlọ́run fàwọ́wá yẹni yusabiru almaja'a irú ẹni yẹ mọ̀ wá ní sùúrù gbogbo ibi tí bá ń pa yóò mọ̀ ní sùúrù lérí rẹ̀ torí kò ní jẹ́ kó kó sọ́wọ́ tàkúté tàkúté tí ó kírun ní ẹsẹ̀ mú tàkúté ṣaitan wa yaduru hawla al-hubbi was yẹ wá ní yóò mọ̀ wá yí láàrin ìfẹ́ ayé tè àti pé bó ní ṣe là bó ní ṣe là ọ̀kan mi ń sọ ọ́bìnrin ìṣtàdẹ̀sì ní mélòó mílíọ̀nù tó ti ní sùúrù tó kó ti gbìyànjú ní ayé yìí fáwọn ọdún rẹ̀kẹ̀tẹ̀ súnmọ́ hmm. fi àkèrè amúrí wákàá gbàrú tó dìgbẹ̀yìn ó padà bọ́ sọ́wọ́ èṣù náà ni èpo òsì ló ti kọ sọ oníkú tí yẹn bá tún gbìyànjú àti sáfáyé wá ọ̀nà tí ìsáfáyé rẹ̀ yẹn tí ó tó fi ní àṣeyọrí tó fi ní àṣeyọrí falẹ̀ hazard alẹ́ hazard ìmọ̀rún nìkan yóò mi ní kí mọ̀ sọ́ra o sọ́ra o sọ́ra rẹ o ra'ayna man kana ala sanani sawabi àti rẹ̀ tó ṣe pé ti wà lójú ọ̀nà ti pé ojú ọ̀nà pé ń bẹ̀rù ọlọ́run ń ṣafáyé ojú ọ̀nà tó tọ́ thumma zalla ala shafiril qabri Allahu akbar gbà tó di pé yóò fẹ́ débi sàárè tán láàyè náà lọ́kàn yẹ gbà tó jọ ọkùnrin dé tó súnmọ́ lọ́ba yẹ lọ́ba lóhùn ṣe dáadáa má òun ṣẹ̀sìn má ayé ó bá gbé lọ ayé ó wọ́ lọ so náà ni a gbọ́dọ̀ ṣọ́ra ọlọ́run bá tó dáyé kódà ó ń kìlọ̀ fún anabi sallallahu alaihi wasallam wípé wo wà anabi sọ̀rọ̀ rẹ fa'rid amman tawalla an dhikrina ṣẹ́rí rẹ má bá ṣe ẹni tó ṣe pé wọ́n ti gún kù níbi ìrántí ọlọ́run ẹni tí ò ìrántí ọlọ́run walam yurid illa al-hayata ad-dunya tó ṣe pé kò ní èròǹgbà kan àfáyé yìí náà lọ bá ti jí látà sùn bàbá yìí kọ́lá kò ní rántí kí àwọn kíù ó ti kọlu sí ọjà ọ̀nà owó ọ́fíìsì ọ̀nà bí nílẹ̀ tí ó sáré máa rántí tó bá ti jí láàárọ̀ kùtùkùtù báyìí torí kò sí nǹkan kan tí ó mọ̀ wá kí láyé rẹ̀ àfàyé ayé ayé àfowó àfowó àfowó bẹ́ẹ̀ ló bá ti jí báyìí okò àjàpá ó ti lọ kúrò kò ní rántí kírun walam yurid illa al-hayata ad-dunya tó yẹ pé wọn ò gbèrò kankan àfàyè yìí olúwa ni a ah, bàbá rú àwọn ẹni báyìí ṣe o olúwa tó dá nàbì sallallahu alaihi wasallam òun ni ó ń kìlọ̀ fún ànábì tó pé mọ́ṣẹ́rú yẹn irú àwọn ẹni yẹn olúwa ni àwọn náà máa ń sọ pé wa qalu in hiya illa hayatuna ad-dunya wama nahnu bimabu'uthin nítorí mo rí lára wọn ni pé wọ́n mọ̀ sọ pé ọlọ́run ò lè gbé àwọn dìde tẹ́ bá kú ó ti tán náà nù gbogbo wàhálà ẹ má dẹ́rù ẹ má dẹ́rù àlùkìyà má bá wá so àwọn ẹni ayé nù àwọn tó ń nífẹ̀ẹ́ ayé nìyẹn so kò ní sí ọ̀rọ̀ àlùkìyà mọ̀ nínú ọkàn wa so níbi yìí nìsín láti rí pẹ̀lú gbogbo àwọn kátàkàkalẹ̀ yìí kìí pé ọlọ́wọ́n bá ní ká má gbélé ayé àgbélé ayé àgbélé ayé kọ́ ọlọ́wọ́n bá tó sọ fún wa pé wala tansa nasibaka mina dunya wabtaghi fima ataka Allahu daral akhirah olùwà ní gbogbo tó lọ́wọ́ bá bá fún ọ bó ṣe yẹ kó lu ayé ni pé àlùkìyàmọ̀ yẹn ni ọmọ fi wá ẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá fún ọ ní owó máa wá bóòlù ni ó ṣe fi owó yẹn rí àlùkìyàmọ̀ hmm. ọlọ́wọ́n bá fún ọ ní iyì ọlọ́wọ́n bá fún ọ ní ọlá máa wá bó ló ṣe fi ọlá yẹn àti ìyẹn bó ló ṣe fi rí ìyọnu ọlọ́wọ́ bá pàlàtàwùn tó nàṣú ibà kàmínà dúnìyà olúwa ni mo wá gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé bá ṣe ní kọ́ wọ́n wá kìyàmà ah, kìí bí wọ́n ní kọ́ mọ́ àwálé ayé ó gbélé ayé ó wà bí tí wọ́n náà sùn ó wà bí tí wọ́n náà jẹ ó wà nǹkan tí wọ́n náà máa wọ̀ ó fẹ́ yàwó so àmọ́ gbogbo eléyìí kò gbọ́dọ̀ dí àlùkìyàmà rẹ lọ́wọ́ nífà gbọdọ̀ jẹ́ àlùkìyàmà rẹ lọ́wọ́ nífa so níta ń sọ pé èèyàn ń gbé ilé ayé gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ ká gbá ayé nù tó pé òfin ọlọ́run òun ni ó máa darí rẹ ní gbogbo ìgbà bí ọnìyàn tó bá kú òun ni sọ́ṣẹ́yà àìnìnàr àwọn tọ́lọ́wọ́ bó gbé jìnnà sí iná nìyẹn irú àwọn ènìyàn ni wọ́n jèrè àwọn tán ráyé wá nù àwọn tán ráyé lónù so kọ́lọ́mọṣàfihàn sínú wa ọlọ́run bá wá ń mú àwọn ìròyìn kan fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń wá ayé tẹ̀gbọ̀n pé ah, ah, àwọn eléyìí fi ayé ga lọ́kàn wọn ọlọ́wọ́ bá gbé àwọn ìròyìn kan kalẹ̀ so òun náà ni inú àwọn ìròyìn yẹn ni pé ẹnìyẹn yóò pàtàkì ayé yìí ju alkiyama lọ pàtàkì ayé ju alkiyama lọ so. Uh, tó ayé ayé ayé ayé náà ni ọmọ jọ lójú ẹ̀rí ọlọ́wọ́ bá ní ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين ló wá ní ṣe rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn títà ṣàbò ẹni pé àwọn táwọn sọ pé wọ́n nífẹ̀ẹ́ ayé yìí tí fẹ́ mọ̀ pé ìfẹ́ yìí jìnnà síyàn lẹ́mìí títà ṣàbò la dúníyà alàlẹ́ ẹmọ̀ mọ̀ rí pé ìfẹ́ ìfẹ́ ayé ìfẹ́ ayé yóò ju tàlùkìyàmọ̀ lọ lẹ́nu rẹ̀ ayé ayé ni ó tóbi lẹ́nu rẹ̀ so ọlọ́run ṣàlàyé fún wa nínú suratu tawba fihì ya ayyuha alladhina amanu ya ayyuha alladhina amanu ma lakum idha qila lakum firu fi sabilillah saqaltum fil ard ثاقلت من الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل لواني أبو دودو بأبودو أبو دودو ما لكم كل شلفين كل شيء إذا كلا لكم انفروا في سبيل الله ثمانية إجيك الله كجادي لولي ṣe ẹ̀sìn ọlọ́run hmm, ẹ jẹ́ ká dìde ká mójútó ẹ̀sìn ọlọ́run ẹ jẹ́ ká dìde ká lọ sí ojú bíbí ogun ẹ̀sìn ká dìde nǹkan ká fẹ́ ṣe ẹ̀sìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mójútó sàkọ́lùtùm olúwa ní ẹ̀sì wa máa ṣe ti kọ̀ ilẹ̀ ọ̀rọ̀d ẹwù abòmí gbà lọ ni ẹ̀sì sálùkọ́ ẹ̀sì sálọ̀bòmí pé ó ní olójútùú gbogbo ilé ìwà àwùgbà ní kíní kan akárin nìkan lọ́wọ́ káṣíkì hmm. olúwa ní araditum bil hayati dunya min al akhirah ṣe yọnu sáyé yìí ayé yìí pàtàkì sí jàl kìyàmà lọ ni ẹ̀rí ìròyìn àkọ́kọ́ nù ẹ̀ntẹ́ bá mọ̀ pé á ẹni àwọn ẹni yìí fẹ́ràn ayé ònípẹ́ máa rí pé ìṣẹ̀mí ayé yìí yóò pàtàkì sí jàl olúwa ni wà máa mata'ul hayati dunya fil akhirati illa qalil olúwa ni iṣẹ́ wájú gbogbo gbádùn ilé ayé tẹ̀ ń gbádùn yìí ó mà kéré níbi alkiyama ó kéré gan sí ìgbádùn tó yẹ orí alkiyama ó mi pẹ́ẹ́n tó bá wo mọ́ ayé yìí ẹni yẹn kò mọ tí ń jẹ́ ìgbádùn ni torí pé tí nǹkan bá wù ẹni tó bá ti gbádùn rí tó bá wù dáadáa. وافتكر في منتهى حزن الذي كنت تهواء تجد الأمر جلل وانا رونو lọ́lẹ̀ ewu tí ó gbẹ̀yìn nǹkan tó ń ṣe wàhálà kí nílé ayé fún ọmọ èèyàn ṣe wàhálà àbá ṣe wàhálà ṣe wàhálà yóò lè mọ̀ fẹ́ kọ́ ilé tó bá wá kọ́ ilé yẹn wọ́n ní ah ilé yìí káàyè kò sẹ́ni tó kọ́rú ẹ̀ ah ilé yìí ó fẹ́ ṣí ó ṣàdúrà rẹ̀ ó sí àwọn èèyàn fẹ́ wá bẹ̀ wá bá sílé kìnnìkan ẹ̀ sílé tán tó bá di ọdún gbọ́rọ̀ kan ẹ́kàn rí pé ilé ẹ̀ tó ti di ó ti di ilé tàná kò tó bá tò ní mo má kọ́lá yìí wọlé ní ọkọ̀ lé kalẹ̀ Allahu Akbar à ń rí àwọn ọmọ wọn ò nílé lò tó láwọn ọmọ yẹn rí pé kò ó ti wà outdated kò bá tàwọn ọmọ má tí wọ́n làwọn lè gbé bẹ́ẹ̀ so náà ni gbogbo ọmọ ẹni tó bá lọ́wọ́ ń sáré ń sáré ó sáré tara rẹ̀ ó ló sáré tọmọ rẹ̀ kò ní làákàyè kò rírì sí ayé so ní tí àwọn ń fún ọmọ fún ní ẹ̀kọ́ fún ní ẹ̀sìn fún ní ẹ̀kọ́ fún lẹ́sìn ìwọ̀n bá tọ́lọ̀ bá ní korí fi kalẹ̀ tó bá jogún rẹ̀ tọ́ àmọ́ tó bá ní ìtorí tiẹ̀ tó wà lé gbogbo gbogbo ẹ̀ láńlá gbìgbìgbì kẹ́gbẹ́ ó ṣe gbẹ ọmọkàndé ọkàndé kí ni yọ ọmọ gbogbo kí ni ọmọ ọmọ ti lò báyìí mà kọ̀tán buhala ti wọ́n ṣe nù so wọn ni wọ́n fẹ́kìr wọn náà ronú fí muntaha kó owó ìgbẹ̀yìn husna lẹ́rìí ìgbẹ̀yìn dáadáa àwọn nǹkan tó rẹwà tó ń kó ń tẹ̀tà àwa ò tó pé wọ́n náà láìkẹ́ ẹ̀ wọ́n mọ́tò rẹ̀ ńgbà kan àtó bá rà yóò tó tó wọ́n ah, ni áà mọ́tò ní kíní kan wá tó dọdún mi wọ́n tó gbé ànádá series mi wọ́n tó gbé jáde ẹ̀rì àwọn tó ti lo 2000 nìsín àwọn Camry 2000 àwọn Jeep 2000 gbogbo oríṣiríṣi Lexus kíní kan ó tún ti wà outdated 2025 tó ti jáde nísìnyí ẹ̀sùn mọ̀ òkú tó bá tó yánà tán tó tẹ̀yìn tí ó tún jáde máa wà lára rẹ̀ alkiyama rẹ̀ ni kò wá ẹni wọ́n tọ́lọ̀ bá fún un kó ń tọ́ta hawa ò tẹ́jì dé amúra jalẹ̀ wà padà ní kọ́rọ̀ yóò kílẹ̀ ẹ̀sìn ọ̀pẹ́ hmm, mata wal hayati dunya fil akhirah illa qalil wọn náà padà ní kí hmm, gbádùn ayé yìí kékeré lóòótọ́ délé ní mata al-gurur adùn adùn ẹ̀tàn adùn ẹ̀tàn ni sọmi yẹn gọ́ padà fúnra rẹ̀ torí pé kíni nítòbá kódà bó ṣe aṣọ lọ wọ̀ ọ̀pàdà rí ọ̀rá ọ̀pàdà rí ọkàn ìyá òrìkà aṣọ yìí ti gbó torí yẹ kí ojú kò jẹ́ kí ojú kò jẹ́ sókè ọ̀rọ̀ mọ́ nífẹ̀ẹ́ ayé kọjá bọ́lọ̀ ṣe ní kéèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ayé yìí ọkàn nífẹ̀ẹ́ rẹ̀ láti pé kíni ọ̀fẹ́ mú tí wọ́n ó fi kọjá lọ sí alùkìyàmà ní tiẹ̀ kì í ṣe pọ̀ gangan ni ibi tí wọ́n lọ ilé ayé yìí bí ibi tákàtúrò àwòye ìyẹn ni pé táwọn ọ̀rọ̀ bíi stop over tí ọ̀rọ̀ adúró wípé mò ń travel lọ àwọn ọ̀rọ̀ ní stop over nílùú kan yẹn pé ọ̀rọ̀ adúró síbẹ̀ àmọ́bẹ̀ kankan kọ́lẹ̀ ń lọ so tẹ́bá ti wá dúró síbẹ̀ yẹn ẹ̀ka ọba tó táìmù kan bá tó wá kó yín ẹ bá máa lọ bí tẹ̀ lọ ilé ayé ṣe rí nìyà alùkìyàmù gángan là ń lọ òun ni destination wa alùkìyàmù ni so ayé yìí stop over ni gbogbo tí wọn bá lo ilé ayé stop over ni ẹ gbọ́dọ̀ wá lò bẹ́ẹ̀ kọlọ kọmọṣà sànù wa kò jẹ kí ọ̀rọ̀ lọ́wọ́ wa kò jẹ kó yé wa ìfẹ́ ayé kọlọ kó kó bá wa àìsàn burúkú ni kọlọ kó pa wá run kọlọ wọlé àjọ kan oṣù rẹ so gẹ́gẹ́ bí a ti ṣàlàyé alájí bọlá sàròmí àwọn ni wọn ṣe onígbọ̀wọ́ ètò tòní pé kó máa jẹ ládá fún bàbá wa alẹ sàròmí rock sàròmí alẹ bẹ sàròmí àti bàbá wa alálìbí sàrùmí bàbá mọ́gàjí sàrùmí àti màmá wọn ìyáálé ọba sàrùmí sọ alájìbọ́lá náà kọlọ́kọ́ bá ṣẹlẹ̀ kúrò rẹ̀ fún wa àbùfẹ́tà sàrùmí ni ló ń bá wa sọ̀rọ̀ fún àtàbá fẹ́ pé zero two one zero three three five one five four nine zero two one zero three three five one five four nine asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.